àṣírí lọ́pọ̀lọpọ̀ sọnù tí ògo fi bọ́ sọnù lọ́wọ́ rẹ̀ àṣírí lọ́pọ̀lọpọ̀ ẹlòmíràn kò mọ̀ tó dàbẹ́ ni wípé ẹlẹgbẹ́ wọn mọ̀ ṣe ju ti wọn lọ àṣírí lẹ́lòmíràn ló sọ di àwàdà tó sọ ògo rẹ̀ tó sọ di ìṣeré tó wá jẹ́ kó máa ráre níbi tó yẹ kó ti máa ṣe kíni kó ti máa gbádùn kó ti máa rú ẹ jẹ́ kí n tú àṣírí eléyìí bẹ́ẹ̀ ni jọ bá mi share fídíò yìí bá mi like bá mi kọ́mẹ́ǹtì ẹ̀ àṣírí eléyìí ẹ̀jẹ̀ ká jù síta gbogbo òjíṣẹ́ ọlọ́run tó bá ń lo ìràwọ̀ omi ẹ jẹ́ mọ̀ wípé bí wọ́n bá bu omi wọ́n kàn gbàdúrà sí lásán tó sì gbé fún yàn tó mú ohun tí wọ́n bá sọ sí orí rẹ̀ ó máa ṣe mọ́nítọ̀ lára mọ́nítọ̀ sì máa ní testimony kíákíá kí nìdí torí wípé àgọ́ ara rẹ̀ body system ẹ̀ ó ti wà connected with water agbára gan bẹ lára rẹ̀ kò ní ìdíkó lọ bọ omi rárá kókò gbé omi kókò súre sí i kó gbé fún ènìyàn ó tán onítọ̀ yóò mú testimony wá ẹ dẹ́ lọ sí ìràwọ̀ afẹ́fẹ́ gbogbo tó bá lò ràwọ̀ afẹ́fẹ́ kó tẹ̀ kò jẹ́ tùràrí lóbù tó sọ ohun tó fẹ́ sọ sínú ẹ̀ tó gbàdúrà fún tó gbàdúrà sí tó sì mú fún ẹni tó wá fún àdúrà lọ́dọ̀ rẹ̀ tó ní kó onítọ̀ lọ ra tùràrí tó ní kó fi kó onítọ̀ òun fi lásán á rí èsì àdúrà ẹ̀ kí nìdí wípé body system ẹ̀ ó ti already wà connected pẹ̀lú afẹ́fẹ́ hmm, kábíyèsí Elédùmarè gbogbo tó lo ìràwọ̀ iná tó jù òjíṣẹ́ olúwa táwọn òjíṣẹ́ olúwa ni mo sọ yìí o tó jójú ṣolúwa tó ń lo ìràwọ̀ iná no matter what may happen tó bá kàn mú kándù tó gbàdúrà sí tó nígbà lọ́tàn tọmọ́jú bóníkà òun yàgbà tán tó fi gbàgbọ́ sí ó máa ṣe àtẹ̀símọ́nì kí nìdí torí pé fire element ó wà ní àgọ́ ara rẹ̀ ẹ̀dẹ̀ sọ ìràwọ̀ erùpẹ̀ ìràwọ̀ erùpẹ̀ tó bá jẹ́ òjíṣẹ́ ọlọ́run kódà kó jẹ́ erùpẹ̀ lóbù tó kò gbàdúrà sí tó sọ tó fẹ́ sọ sí tó kàn dá sómi tó sọ fóńtàn pé gbé omi yẹn kó lọ fi wẹ̀ ọ́ kóun náà bu omi torí pé ìràwọ̀ erùpẹ̀ òun náà lè lo omi láti fi gbàdúrà kò sóhun tó bá sọ sínú ẹ̀ tó ní ṣiṣẹ́ ṣẹ́rí àwọn nǹkan ilẹ̀ lomi sọnù tó dàbí ẹni pé kò ní ìpè whatsapp number mi lè o oh eight two oh five four three five three six two nine ẹ whatsapp ẹ